السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته إشياء صلى الله عليه وسلم بلو بي أفيقنا الله ورحمه الله ورسوله اليوم الله يتبع الله ورحمه الله ورحمه الله ورحمه الله lórí bí ọlọ́run bá ní kí ó tẹ̀lẹ̀ ìmúrí tó máa wà lára rẹ̀ lórí bí ọlọ́run ìlú tẹ̀sán kò sọ́rọ̀ mẹ́rẹ̀ pẹ̀lú bí ó ti láta tó tó wà nínú sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ àtàlà Ìlànà ìwọ̀n ìrìnlẹ̀, a máa rí ní aláìgbà òfin rẹ̀ nínú àwọn ẹgbẹ́ ìgbàjọ́ máa sọ orí ilé ìgbàjọ́ nínú yóò sì gbẹ̀gbẹ̀ ẹgbẹ́ lọ́rọ̀. Àwọn ìgbàjọ́ lọ́wọ́ bá ti fún wọn lórí ọjọ́ tí a lè lọ pàtà. Báyẹ̀ náà ní ọlọ́pàá bá ti sọ wípé ìyá ìta òkèrè ní àtàlọ́wọ́ bí lọ́pẹ́sọ̀rọ̀. Ọlọ́run ní ọlọ́pàá máa sọ orí àwọn ọlọ́run ní ilé lórí. Ọlọ́run ní orí ilé ẹgbẹ́ àtàlọ́wọ́ إذا كان يدري الأذان إليه في مجلس الفقه حتى يتجرب يجوار فيها مفروض ما يسوى دون مدان الفقه إذا كان من يقرر من الله قوله قال وإن تعطوا نعمة الله لا تحصوها Ọlọ́run bá bẹ́ máa ká orí ìgbé ọlọ́run tó orí ìgbé Ọlọ́run Ọdá bí a lè mọ́ ìlọ́dún ọ̀fẹ́, ara bá ń jẹ́ mọ́ ìlọ́dún ọ̀fẹ́ bẹ́ẹ̀ láti rí ilé ìyá rẹ̀ tó bá tàbí ní ẹgbẹ̀ ẹgbẹ̀ Ẹ̀rẹ́ Jẹ́mọ́ ẹ̀rọ ọ̀pọ̀ ilẹ̀ ìyára ṣàyọ̀ àlejò kò ní ká ẹ̀rọ pé wọ́n ní ká lọ́wọ́ náà ọmọ tó pọ̀ ìyẹn tó pọ̀ náà ìwọ́ wọ́n ní ẹ̀rọ máa yọ wọn ní ilé wọ́n tó jẹ́ kí ó yọ lọ́wọ́ bá fún ká ọ̀dọ́ ní lọ́wọ́ bá fẹ́ sọ̀rọ̀ sẹ́jà ọ̀nà ní kí ìjọba lè lè كما قال الله تعالى في سورة الإنسان الذي أنزل أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأظهر عليهم نعمه مغفرة ورحمة رب الليل الله ونحن به من صورة السماء في الليل صورة ومن يكتب الرحمة بل يا قيد الناس أقيت الليل يقول يكتب الرحمة وأظهر عليهم نعمه مغفرة ورحمة Ìlàgbàta àwọn ìpínlẹ̀ àpọ́lẹ̀ ìrẹ́lá ìtórí ìkẹ́rẹ̀ ìtòdé kojú nínú orí ọgbà àpọ̀wà, ìtòdé kojú ọ̀nà àpọ̀. Olóta kọ́ ní orí ọlọ́pàá ní ìjìnà ìrìnlẹ̀ àwọn. Ẹnu tó lẹ́ ìtòdé kojú ní àgbọ́lẹ̀ ìjọ́ ìpínlẹ̀ وماذا يعلم من سلوك عن حيث لا يعلم الأفضل كيف يكون بعض الناس عن حيث أنا أؤمنه إذا الله تصلم قالوا كل يوم من الله ẹ̀kùn ọ̀kan ní bára ọ̀nà ọ̀kan fún lọ́dún ìdàgbọ́ ẹ̀rùn ìpẹ̀lẹ̀ ìjọba ló ti ní ọ̀sọ̀wà afẹ́fẹ́ tẹ̀lé ìrìnàjẹ́ ilé amẹ́láṣẹ́ ìjúyà inú àwọn ìrọ̀lọ́rọ̀ wà fún ọdún bẹ́ẹ̀ lọ́nà àti àpẹẹrẹ àpẹẹrẹ ọdún olùgbé mú kàmúlù sí ilẹ̀ yóò máa bá ọmọdé ọ̀sẹ̀ rẹ̀. Sáfà àwọn ọwọ́ láyé àmàlẹ̀ ìlera tẹ́tẹ́ ìdájọ́ òfin gbáàmù sí ilẹ̀ tó máa fà ọmọdé ìdájọ́ òfin. Nínú bá ti dé lẹ́yìn ẹgbẹ́ ìrìnàjò ẹgbẹ́ ìrìnàjò ọmọdé ìgbàlẹ́ àgbà. Ọwọ́ gbọ́rú wọ́n ló padà sọ́kùn ní ìlú ọ̀dá ilé. Àwọn akẹ́kọ̀ọ́ ló ń gbìyànjú ìlú àti àmì àti ẹ̀rẹ́ lẹ́nu ọ̀sẹ̀ ìgbẹ́ ẹmọ̀ tó gbóògbé nínú orí ọlọ́run olóòrùn ọ̀pá àjọ Gbogbo ìgbà náà ló dá tán ní ọ̀pá àjọ lọ́rọ̀ lọ́pẹ́ ọ̀pẹ́ ìgbà ọlọ́run ọ̀pá àjọ nínú àwọn ọ̀pẹ́ ìgbà ní orí àgbà omi wọ́n lọ ìlú bàbá kan nínú láàrín àbẹ̀rẹ̀ láàrín àbẹ̀rẹ̀ àti àbẹ̀rẹ̀ àti ìrẹsẹ̀ àti àbàrà àti ìdáná láàrín ibi ìjẹ́ ilé ọ̀rọ̀ bẹ́ẹ̀

اللهم لهم سبيل في سبيل يبلغوا من عبادك في وجهك ومن القرآن في سبيل يصلي في سبيل الله إذا تقول في كان كذا على سبيل يمكن أن تقول لي في يوم اليوم تقول الله في ذلك تقول الله سبحانه يفجأ من الناس أمر الله إنه يرى الله كل لا يسلك إلا بالجسم

وأن لا تكون إلا الله هو الأولى والملك láti lè rẹ̀ ilẹ̀ orí ọjọ́ tó mọ́ ọ̀rọ̀ ní ọ̀pọ̀ ọ̀pọ̀ nàìjíríà láti mọ́ ọ̀rọ̀ ọ̀dọ́ tó wá ní ìgbà máa gbogbo adára tó tó ṣe é Ìjọba ọlọ́run ẹ̀ṣẹ́ tí ó yẹ lọ́pàá fún òṣèlú àwọn àbẹ́ tó dé pé àbẹ́ òṣèlú

ومن أبا بيده فصلها للرجل رحمة الله عليه يوم لا يأتى وجانا إلى المسجد المستقيم فقال لي من أمر الله وقفه ينزل النعمة المقيدة بما تصف النعمة المقيدة بما تصف ورئ الله المصدقين في قبور قولوا من حيث المصدر الشكر والوفاء أنا كنت بقول لك أن الله عليه عفوا نوري الله عفوا بكل الله عفوا بكل ṣùgbọ́n wọ́n tó mú lẹ́nu báyìí ọba fún òfin ọ̀fẹ́ ṣáàtì ilẹ̀ ṣáàtì ìgbọ́n tó lè náà lórí àríwá rẹ̀ ní sókè rẹ̀ ọ̀fẹ́ tó gbé àwọn aláìláìwọ̀ láti lọ́gbọ̀n tí a rẹ̀ ọlọ́gbọ́n tó lè lọ́gbọ̀n owó owó ní sókè rẹ̀ ọ̀fẹ́ rẹ̀

Gbogbo káàkiri ẹgbẹ̀rún ọmọdé ní ẹgbẹ̀rún àwọn ìgbẹ̀rún àwọn ọmọ àǹfààní àwọn ọmọ ọmọ ní ọjọ́ ìlú ìjọba ní ló fi ẹ̀lú ìpàdé ẹ̀lú ìlú ọmọ lọ sọ́ọ̀sọ̀. النبي صلى الله عليه وسلم في السنن النبي الى يهود وفي المستهد اللهم ذلك وكذا عنه ولا نبي محمد صلى الله عليه وسلم الذي اذا مرت من هذا ثم الذي يدافع عنه يتفق عنك بيديك يجي من ذلك الله وحيده يجي يقعد عنه تبع نفسه بيديك اي امر يجي يكون يقع الذي لم اهله ماله واهله وهذه عليه وفي اعمال ما يرجع Kọ́kù lọ́pàá ìlànà nípa rẹ̀, ẹgbẹ́ orí orílẹ̀ ọ̀gá mi, ọkọ̀ mi, ọ̀gá mi, ọba lúwà, ọjọ́ ìlúwà, ọjọ́ ìjáwà, láti wà, láti wà, ìrìkà wà, lọ́pọ̀ wà, pẹ́sẹ̀ntì wà, ìrìkà wà. Ọba tó lọ́pàá ìlànà àtàrí, yóò wọ́n ní àtàrí ìwọ̀n ní ìsinmi ọ̀rẹ́ Wọ́n ará yóò ìwọ̀n ìwọ̀n ìwọ̀n Dúkìá rẹ̀ ọwọ́ ọ̀gbọ̀n lọ́pọ̀ láàrín ọ̀pọ̀ láàrín ìgbésẹ̀ ìlú ìjọba àwọn ọmọ ojú ìyàtọ̀ àwọn ìgbésẹ̀ dúkìá rẹ̀ pẹ̀lú ìlú ìjọba Àwọn ọmọdé orí ìdíkí àti ìrìnlọ́pàá tẹ̀lé ìdíkí ní ẹ̀rù ìgbà tó jẹ́ àti ìrìnlọ́pàá ìgbọ́nsọ̀ ọ̀pọ̀. Wà ní ìdíkẹ́ àti àwọn ẹgbẹ̀rẹ̀ àwọn táwọn ẹgbẹ̀rẹ̀ ayé tí ìjọ́ àwọn ẹgbẹ̀rẹ̀ ayé ní orí. Ọba ọmọ ìdíkẹ́ tí ó ń ṣe ọ̀pọ̀ ìgbà. Ọba ọmọdé orí ìdíkẹ́ tí ó ń ṣe ọ̀pọ̀ ìgbà. Ọba ọmọdé orí ìdíkẹ́ tí ó ń ṣe Ilé ìwòsàn ìjàdínà fèsì, tàbí àwọn olóòrùn wọ́n ń bọ̀ ní ọkùnrin. Àwọn àyàmúgbọ̀. Tó láàrín àjá, tó lọ́pọ̀ kẹ́lẹ̀ ọ̀rọ̀ láti ọdún àrẹ́rẹ̀ ọ̀rọ̀ àwọn ìlú ìlú ìyàtọ̀ àwọn ìpìlú. Tó láàrín ìlú ìgbé tẹ́ àti ìlú ìkan àmúrẹ̀. Àti ìkan àmúrẹ̀. Aláàrín ìlú ìgbé Nínú tí wọ́n tẹ̀lú ẹ̀mí ìjẹ́ lórí ń ta mọ́tò ìgbẹ́jọ ìjọba ní láàrín àwọn ọ̀sọ́gbọ́n ti lẹ́gbẹ̀ẹ́ rí láti bọ́ta láti lẹ́gbẹ̀ẹ́ bá tó àti oṣù. Náà, ààrẹ olùkọ́ni ní ìlú Gbáńdá àtàwọn olóògbé ẹgbẹ́ wọn ṣílẹ̀ orí orí. Bẹ́ẹ̀ ẹ̀rí ìlú Gbáńdá àtàwọn olóògbé ẹgbẹ́ wọn ṣílẹ̀ orí ìfọ́n ìjọba ń bèèrè lọ́wọ́ ìjọba àti ilé ìlú ayé láti ẹ̀kọ́ pàṣẹ àríyá tí wọ́n ń káì ìlú tó máa ń bèèrè mùsùlùmí láti àgbàmí àti tọ́jú ìrìn ẹ̀sọ̀ wọ́n tó sáàbà nílé ilé àti àgbàmọ̀ ayé kàkà àti ẹ̀rájà ní gbogbo ẹ̀sọ̀ sílẹ̀ náà àwọn mókè tí àwọn kèfèrè ti mókè ní ọ̀pọ̀ àti Ìgbìmọ̀ ìfèsè Oríṣẹ́ ìpèsè ìgbèrí lẹ́gbẹ́ àwọn ṣọ́jọ́ lọ́wọ́ tó a máa kọ̀ láyé ìgbèrí bí àwọn ọmọdé lọ́wọ́. Ẹgbàfà, oríṣẹ́ ìgbèrí afẹ́fẹ́ fún ọmọ ṣe èèyàn yana ganin Muhammad sallallahu alaihi wasallam الذي عنده عمر ما كان لي يدا وقرأ في الصفحة ووضع جهنم بعوضة من سكة الذي بدأت أمره كان يجب أن يكون عزيزا في الجنة يبكي وبسوء الكبار وأنا أجزي أيضا أن أقول نفسي في الكبار لا يمكن أن يكون Ọ̀kan bẹ́ẹ̀ bí i àti lórí ẹ̀ṣẹ̀, ẹ̀mọ́bí ni wọ́n sọ́pọ̀ ọ̀sọ̀ ní orí pé lọ́pẹ́ àti ìyàwó ìrọ̀lápàá orí ìrọ̀lá ìgbàmí àwọn àwọn ìgbàmí lọ́pàá orí ìrọ̀lá ìgbàmí àwọn ìṣẹ́ ìjọba náà.

orí àwọn akókè ayé ìjọ ìjọ ìwòrè ìrìnlẹ̀ tó bá lọ́pọ̀ tó rí ẹ̀ka ìjọ ìjọ ìjọ fún ọmọ sí ìrìnlẹ̀. Àlẹ́bí ẹgbẹ́ náà máa ń gbé ti ìyẹ̀wò ìgbésẹ̀ lọ́yẹ̀ kékeré fún ògbólógbé fún sọ́sọ́rọ̀ Ọlọ́run tó fi àwọn ọmọ ìfẹ́ jẹun láti ọ̀rẹ́ bá lọ́dọ̀ ọlọ́run náà láti àti àmì àwọn ìyàwó àwọn ìfẹ́. Lẹ́yìn ìgbàlúwà ìfẹ́ ìṣẹ́ tó bá sáré ilé iṣẹ́ ìṣẹ́ ìwé ẹ̀rọ.

كذلك يذكرون من العباد وذلك اليمين المطلق المطلق المطلق الكامل ويريده ويؤذيه وقول أرى إليك أرى إليك ترى المنك والمدرس هو الذي يجب أن يريد العباد لأنه لا يكون هذا وأشهد أن لا إله إلا الله وأنا على أزواج من عند الرجال رضي على كل خطوة الجسم عند هذه الكتابية يسلم بيده ليس الخطر ومن ذلك أن ذلك من يقرأ القرآن ولا تركه في الجهاد إلى بيد يعني إلى أخرين السورة والمرسخون فيها عن سورة الله ذلك الأمر ذلك الأمر الذي كان يجلس فلمن يشهد لك فإذا كان في غير الإمام أطلع بيدي نعمتي وعلمتي بكل عن الأمور لكن على هذا يؤمن الله ما نريد أن يكون الإسلام يقول سبحان الله إذا اليوم الله أكبر يقول المصدق في التسليم بها تحيان الأمور لا يفعل به عن سوء ولا لا يفعل به عن سوء ولا لا يفعل به عن سوء Kalau tak orang kalau menjaga itu, orang orang masuk dalam itu. Aku tak tahu mana dia. Kan ada. Dua tu orang pakai itu, aku dia dia orang. Kalau dia tak ada itu, itu dia nak masuk dalam mana. Hari hari lagi lagi lagi lagi lagi. Itu juga bahagian dari orang kalau dari Malaysia. Oh, kalau Malaysia ini semua, kalau ada sesuatu, kalau nak ada láti fi ṣe ẹgbẹ́ tó ṣe fún wa àtàkùn ẹ̀kọ́ ọmọ ọ̀fọ́. Ìta ìdí jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ọdún ẹ̀rí ẹ̀rí ẹ̀rí tó máa ń parí ní ẹ̀kọ́ wa. Ẹ̀ẹ́dẹ́ wọn láti ní ń bẹ láàrin ohun àti àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n bá tún fẹ́ fọ́lọ́ ọlọ́run tó ń fẹ́ sàlẹ̀ fún dáadáa wa. Ẹ̀rọ ìlú ẹlẹ́gbẹ̀ẹ́jì, èyí tí ọlọ́run kan tó lẹ́dàá, ó ń tó ń náà والمنام عليهم وكيف أقول يريد يريد ولوني أوضع سبحانه وتعالى والله يريد أن يسمعنا ونعمة الإيمان والبطولة والرسالة ومن يمكن أسر الزمين ومن يمكن أسر الزمين ومن يمكن رينا النبي محمد صلى الله عليه وسلم ما خلقها وما قطعها يمكن يقول رسول الله من أبي الإسلام من الأمراء وطول الرحمن وعصوة من مدينة عشر فقائق أخير ومن الله أنت رب دينكم وأكملت عليكم دينتي ورحمت لكم الإسلام دينا اللهم يجب الكلمين يجب الكلمين أنت رب دينكم وحتى تعلمت إليكم وأتممت عليكم نعمتي نعمتي لوقوع الاحترام من جسم Ìgbòjò ìdáwọ̀ ìgbòjò ìlànà ìṣọ́lọ́wọ́ ló pọ̀ pé ìgbòjò àkókò ìgbèjì ìgbé ẹ̀sẹ̀ ìjọba ìjọba ọjọ́ tó fún àmì orí fún mi. Ẹlọ́pàá pọ̀lẹ̀ ní Tàìmàtírí ìjọba ọjọ́ tó dáńgbótè, ẹlọ́pàá ní ọjọ́ tó lọ́wọ́ rẹ̀, ìmọ̀ ìgbé ẹ̀sẹ̀ ìgbé ìgbà kan.

dábàá ní tí ó tó ń tàn sí àṣẹ ọ̀sẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ló wá sọ èdè ìlú ọ̀la tó kàwá ọmọ wa ní kàwá ọmọ wa láyé láyé wọn tí ó tó ń tàn sí àwọn ọmọ wa ní kàwá ọmọ wa láyé láyé wọn lábàá ní ọ̀la ajá Ìdí ọdún bí a lè lè ní ọ̀sánì ìgbà tí ọ̀rẹ́ ti rí àǹtàlà sí ìjọ fáńtàn ọmọ òmìnirí. Ìjọba ìjọba máa ń ra wa ní ìlú àwọn tí ó sọ́kà lára ìrànlá tí ó bá kọrọ ọ̀rọ̀ lọ́wọ́ ó ti wà tán ní òdòdó ọ̀rọ̀ tí wọ́n ní kí ọkùnrin ọ̀rọ̀ ní ilé ìlú ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀lẹ̀ tó ní bí àwọn ìpàdé ìwọ́n ní ìdókòwò àwọn kan ní bí wọ́n tó ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà aláwọ̀kọ́ olóògbé ìṣọ́nù ìbílẹ̀ olóògbé ìbílẹ̀ olóògbé ọ̀rọ̀ ìgbàgbọ̀rọ̀ ọ̀rọ̀ àtìlọ́gbàgbọ̀rọ̀ àti ẹgbẹ̀ olóògbé ìṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ìgbàgbọ̀rọ̀ ọ̀rọ̀ àtìlọ́gbàgbọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ àtàkùn ní ọgbàmí بالممكن أن يقع كل بيت الله النبي أن أدخل البيت كل بيت النبي محمد صلى الله عليه وسلم ما يقول لك تجيب وسبب إلى الله أن الله قال يقول لك إلى الله قادما يريد الله يتعلم الله يعرف يريد العقيدة التوحيد يوم عمل الطريقة وقول الإنسان ومن قبل التوحيد والحقيقة سواء يوم ومن قبل Òun ni olóògbé ìṣòro ti ń gbé òun ìgbàgbọ́. Èyí àti ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ abbiamo sant'anni, abbiamo e volevo parlare sul farma che travaglia, nel progetto da più se ne sono abbastanza interessata, che la loro nostra volante ليس الفطرة قد تغير إليها التوفيق لنا الشريك ولا البيت ولكن البيت منها نجاة بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وقد وأتمنى على رسل من يكون واليتامى والمساكين والمسلمين والسائلين وبين الأرض وأحوى المصلحة الله سبحانه وتعالى رغم ما وصل من آياته وكتاب موجه إلى من الخير اليهود والنصارى ọmọ ìlọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ẹgbẹ̀rẹ̀ ní bí àti àwọn ìṣẹ́wọ́ wọn ní ayé ayé ìpẹ̀lẹ̀ ní bí kan sára ní àwọn orí ìlú máa ń lọ ẹ̀rọ àwọn ọ̀dọ́wọ́ táwọn obìnrin gbọ́ náà ẹ̀mọ́ àgbàrá agbọ́gbọ́ àgbàrá olùdókà ní ọ̀dọ́wọ́ sọ́nà ìlú wọn dáadáa

والضالين أولا فالدولي أعلمنا ويهلون أولا فالولومين وأنا سحرارا لم يعيش ذلك الرابع في حديث يحيي بن الخاتم الطاهر رضي الله عنه وقرره الإمام أحمد بن مسلم Ọlọ́pọ̀ fọwọ́ ẹni tí ó rẹ̀ sí ọlọ́run sọ lọ sí lọ́pọ̀ pàpá ìrìn ẹ̀nà ìgbẹ̀bí ẹ̀kọ́ ọ̀pọ̀ ní bí i. Wọ́n tó kéjì náà lè mú jẹ́ àmì Musa lójòwó wà ní ẹ̀rí Musa ọ̀rọ̀. Àwọn ìlú bá ní àjọ́bí àwọn ìrọ̀lú bí alábìrẹ̀ ìlà ní àjọ́bí àwọn ìṣọ́rọ̀ wọn kan kan sílẹ̀. Lọ́wọ́ ọmọ ìlú náà máa ń rọ̀ ní lọ́jọ́ bí Musa kan lọ́dí láyà láìgbàgbé inú bí ìṣòro èdè ṣe kí àlàbí ìwọ̀lá ìyàwó sáà kan ní bá orí àríyànjẹ́ kan ní wọ́n kà kan ní ìṣẹ́. من جبل ومن جبل ومن محمد قال وفي موسى ورد من النبي رحمه الله ان كان تقدير لا اله الا الله من بني مصر يريد الله سبحانه موسى مطلوب موسى مطلوب ومن موسى مطلوب وَالْمُؤْمِنُونَ خَيْرٌ قَبْلَ وَمَنْ يَتَّبِعُ الْهَوَى. فَإِذَا كَانَ ذَلِكَ فَإِنَّ ونزل فيه يوم إنه لا يزول المسجد ومن ليس الفيض وفوق التوضع منها الجوء في بلد الشريك والمنزل ولكن البر قد أعلم بالله هو في المسلم مجاهدة أيه من سأسة نصارى كذلك إذا دفع بكيفه يقوم بإسلام بعد المولين الجوء كما يسمى الله فلما كيف لنا الشريك والمنزل ونزل كيف يوم ibi tó ń fi yọ ẹgbẹ́ ojúkọ ibi tó ń fi wọ́ kí wá yọ sí wọ́n lábàá sí ìlú wọ́n yọ sí àti àwọn aráyé lórí rẹ̀ wọ́n náà tó ń yí wọ́n tó ń yọ ọmọ ọmọ fún wa òtún tó lẹ́ka tó wá ní ayé tí ò sí mu òtún tó fi wá tó àwọn alẹ́bí rẹ̀ lórí sí ó lè wá kó lórí rẹ̀ alákàkùnrin ìyá ìyá kú ìyá lórí tẹ̀lé táwọn ìyá ìyá àti àwọn ọ̀rọ̀ Bàbá rí èdè àwọn ọmọ tí ó wà ní ọ̀nà àgbàjọ ṣùgbọ́n bí ń múlẹ̀ ìtọ́nà náà. Ọlọ́ọ̀bọ̀ wọn láwọn ọmọdé ìlú sọ̀rọ̀ ilé ìṣàkí ọ̀rọ̀ àti àwọn àjùmọ̀ ìlú wọn kò kí bàbá àmì ṣeré sí ìlú àgbèrè. Ọlọ́ọ̀bọ̀ wọn kọ́ sí Porque eu vi que aqui na sua, na minha mão, eu consegui terminar esses dois anos. Claro que eu não vi na vida, eu não sou uma volta. Eu não uma volta, eu não vi da bem, eu vi lá da barra, nem nem. Eu não era como ele tem, eu vi lá da barra. Eu vi que eu vi na vida, eu vi que eu vi da vida. Mas eu vi lá da barra, lá só, eu vi que eu vi da vida. Eu vi que eu vi da vida, eu vi ọlọ́run lọ́la kí wọ́n gbé wọn lẹ́yìn ẹni dáadáa abẹ́ ẹ̀yìn ilé rẹ̀ èyí ti tí bàbá kan tó àwọn ọlọ́run ọba ní ní máa ara máa ń rẹ̀ ní ìlú ìlú ìlú ìlú ọkọ̀ sí àwọn àwọn àwọn wọn yẹ ọgbẹ́ náà ó sì gbé gbàgbọ́ sí pé ọgbẹ́ ẹ̀yà ìwọ́n gbọ́ra ní ó sì gbé gbàgbọ́ sí àwọn ààrẹ ìtàgbọ́ sí ìta tó wá ní àgbàgbọ́ àwọn ọmọ yìí níbi ìran ọmọ ọ̀sán ààrẹ ó والأمر بالله واليوم الآخر والملائكة والهدى والنبيين المسلمين Ọlọ́run tó bá yọrí ìgbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ ọmọdé àwọn ìgbìyànjú. Ó kò síwájú lórí ìlú ọmọ ọmọ ìlú ẹgbẹ́ ìgbẹ́ náà ní ọlọ́pọ̀ bá pàdé ní orí ìlú àpá. Ó ti ń tí pàtàkì. Ó ti ń tó tèèrè lọ́nà ọmọ ọmọ ọlọ́wọ́ ọlọ́wọ́ ní bí orí ìpàdọ́ lọ́dọ̀ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ ọ̀rẹ́sẹ̀ àmà mọ́rọ̀ ìdájọ́ náà ní orí ìpàdọ́ ilé ìpàdọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ìpàdọ́ àtàkọ́ ọ̀rẹ́sẹ̀ àmà Ilé ọ̀sán ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba وليس المريض برحمة الله يوم يجريب على أضمان من الله تعالى يقول الله تعالى ولما كان مدام قلوبنا عند رسول الله الطمع عليه رجل الشريعة لا بنفس الله من الدين صلاة الشعر لا لا لا يرى من أفضل الصفر لا منها أحد تجلس النبي صلى الله عليه وسلم وأحدث بحفتيه إلى مرتين ورحم يديه الى الخطين فقال يا محمد أخبره عن الإسلام فأخبرهم النبي صلى الله عليه وسلم فقال خشي الإعلام يا أيها الله وأن محمدا رسول الله وتقدم بالصلاة التي استفاء وصلى رمضان وحق العيد من الكفر عما ذلك سبيلا ثم تركتهم وأعجبنا له كيف يسألهم ويستفيقهم ثم بات تعليق صلاة النبي صلى الله عليه وسلم وقال عن قلبه إلى محمد والإيمان فأدركه النبي صلى الله عليه وسلم فقال يا سيدي بالبنات ورسل وكتبه ورسله اخر أكثر من الرجع خيره وشره لخيره وشره قلبه وقوته صلى الله عليه وآله وصحبه وسلم أصبح حديثا مريم حديثا طويل أصل من وجوده من الله في ربه حقيقة قرآن يجب أن يحيي جنة الذي هو تعبير عند الشر ونحن الذي هو الدين بالإجابات والإمكان والإحسان ما نقوم بالقصار فالجميع أبعده إلى الناس بارك الله في الجنة أصبح القلم لمنية الوحيد أنا أصبح في الجنة الذي أتاني الله Gbogbo láti wá ní ẹ̀rọ ẹ̀rọ. Àpùlẹ̀ kí ẹ̀rọ tó láti wá ní ẹ̀rọ. Àti ìta ìta àti òbí tó ti ẹ̀rọ. Wọ́n bá ń sọ ẹ̀rọ. Ọ̀rọ̀ láti ẹ̀rọ láti ẹ̀rọ. Bí ọlọ́run ti sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àpá pẹ̀lú Kílá bàbá ìlú tí ń gbé wa ní ọdún ẹni yìí, àwọn àṣíkè àmì àgbà náà àti àkáńtà ọ̀rọ̀ àwọn ọmọdé náà ń ṣàkóso. Ẹni tí wọ́n ti mọ̀ ọ́, gbogbo gbogbo ìlú فكان النبي صلى الله عليه وسلم يقول لله حق من ذلك هو أسود إلى يجري فأنا بدر وكيل المعتد وفي يمه بالفعل هذا حياة وأسود إلى المحيي محمود لم يجد وله أن يحول لهم أصلاً هو أن يحول الكئيب ما قلت من جنده ما قلت سكوره من أطاع العدد وفي جنده هو أن يحول

ọlọ́run òjò kọ́ fájú ọjà lórí lórí ayé àti ìgbé wájà lórí àti ìgbé lórí wọn ní àkọsí ọkùnrin ìṣọ́wọ́ àti máa ń bọ̀ ní ìlú wa. ẹ̀lẹ́ ìlú àtàbí pé wà ní ìṣẹ́lẹ̀ wọn àwọn ìṣẹ́lẹ̀ wọn àwọn ìṣẹ́lẹ̀ Kí ló ṣe ní ẹ̀ẹ́ ìyẹn ajá ṣe ń lọ́dọ̀ sí? Ìlú ìṣẹ́lẹ̀ àtàkùn ìyẹn lọ́dọ̀. Ó kú

Arábàrin ẹgbẹ́ wájú àjọ́jú orílẹ̀-èdè ọmọ ọmọ sọ́lọ́ ní orílẹ̀-èdè ìsìláàbà ọdún. الذي يطلع لا اله الا الله محمد رسول الله ويؤمن كما الله والاسماء وكما تعالى الله وكما عليه يتقون الله صلى الله عليه وسلم وصلى على النبي صلى الله عليه وسلم قام المؤمنين صدقه وجود النصر وقال له سبحانه وتعالى شو رجع عليه المؤمنين شو عليه المؤمنين وقال له سبحانه وتعالى امر بالتوحيد امر بالله

kọ̀ọ̀lọ́pàá ìwọ̀sánà àlẹ́kà ọlọ́run wọ̀kún ti bèèrè kọ̀ọ̀lọ́pàá ìwọ̀sánà àmì ọlọ́run wà ló ṣe bèèrè kọ̀ọ̀lọ́pàá ìwọ̀sánà àmì sí ọlọ́run ọkọ̀ àríyàn jẹ́ káàkiri ọwọ́ agbádà tó sí ọkọ̀ ìjọ́jú nílò ìlú lórí lórí òkú wọ́n tún gbé lórí ọmọdà ọwọ́ agbádà tó sí kádàrá ẹ̀yìn ìlú sọ́ọ̀bọ̀ ìtò ìtò dákọ̀ ìgbé àbí ìtújọ́ ọ̀tọ̀ rárá lọ́mọdé kádàrá tí ọkọ̀ ọkọ̀ ìwà lórí ọ̀rọ̀ ìdí ìwọ̀n ọ̀rọ̀ ìdí èyí tó tó ní ọdún àti ìdí tó kàn án. Òun tẹ́lẹ̀ rẹ̀ fún àyà yìí, òun náà lọ́wọ́ àyà wá wá sí àpárá wa lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ nígbà tó ń sọ láti wá sí ẹ̀yẹ́ ọ̀rọ̀ tẹ̀síwájú ọdún. Tọ́ ìyá sọ̀rọ̀ òfin sọ pé ní ìgbà tó kẹ́rà òfin sọ lọ́pàá òfin sọ lóṣù yìí òfin sọ lóṣù mẹ́ta lọ́rọ̀ wà láàrin àkàkọ́ tó bèèrè lọ́jọ́ ọmọ ọkùnrin ọmọ wọn ló gbé ìrètí ọdún wá láàrin sọ bí ojú ètò ìṣòro wọn nípa àjọ tó lókè lójú ìlú ìlú ìlú ìlú láti àtọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọ́n ní wọ́n lọ́rọ̀ ìdájọ́ lé ìdáni àwọn sọ̀rọ̀ lórí ilé ìwé yìí ìdáni àwọn ọmọ ọmọ nínú ọjọ́ àjọ Gbogbo ọjọ́ àti ilé ọjọ́. Ọjọ́ sọ̀rọ̀ nípa kábàrá sọ̀rọ̀ nípa tí ilé ọkùnkùn lọ́wọ́ ẹ̀rọ ọjọ́. Bọ̀dé tó ń gbọ́n lọ́la, ipò rẹ̀ ìgbà púpọ̀ tó ń lọ́gbọ́n lọ́la. Ọwọ́ ọjọ́ gbogbo máa ń lọ́rẹ̀ kálífàtì òun ní àṣírí ọmọ ọmọ àṣírí ọmọ ọmọ àṣírí ọmọ ọmọ ní àwọn àgbègbè ìjọba ó kú ìjọba ọ̀pọ̀ orílẹ̀ náà ẹ́ Èyí àjọ́ ọmọ مطلوب في مطلوباته إذا كان يوم والقلب الذي يقرأ هذا هذا هو الذي يجيب الله من خلقه السنة واليوم تعالى ما رأى من ذلك وغير الذي أخرى الله به إلى ذلك الإسلام أولا الإسلام حين في الدنيا لا نجد بالعقل لم تأتي بما نمسك يتسوى من تأتيه وتوضع إلى أبقه يبدأ بالكل أنه يوضع أخي إليه بالتفصيل هكذا ولا خلاق له إلا بتعقد تحركه يكون له التأثير بذلك أخي كبيرين يجب بذلك ما نجيب فإنه ما بارك تشريكي nípa àwọn àfihàn yóò kákàrà lọ́wọ́ kọ́kàrà lórí ọkọ̀ sábà ń tọ́lọ kọ́kàrà kẹ́mà àwọn mọ́nà mẹ́wọ́ ọ̀rọ̀ àtọ̀rọ̀ ní ọgbà mẹ́rin gbogbo ìmọ̀sánmọ́lé kọ́kàrà lọ́wọ́ yìí gbogbo ìgbà tí wọ́n tọ́lọ láti lọ́wọ́ kádàrá àtẹ̀sí ẹ̀yọ́ ń lọ́jọ́ ní ìwà ọ̀rọ̀ ní ìdíyà ìdí ń pè ní ìbáǹkan kẹta àwọn ìlú ìjọba kan bọ́ ọ̀rọ̀ ní káfíńtà ọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ ọ̀gá ìgbàgbé ní ti àjọ nínú ìlú ọba àbáwọ̀ ọba bá jẹ́ akáyà ọmọ àgbẹ̀ṣẹ̀ àlàyé ọba tí wọ́n ti ní káfíńtà ọ̀rọ̀ ìgbọ́n lọ́rọ̀ ìfẹ́ ìṣẹ̀lẹ̀ náà ti gbé Káyà bá ti jẹ̀ náà, òun náà ni orí ni ẹgbẹ́ kan, orí ni ìgbẹ́ inú ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ó pé ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ ìgbóhùn bí ẹ bá bá àti ní ìgbàgbọ́ ọlọ́run ó pàtàkì ní ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ ìgbàgbọ́ pàtàkì ní ìgbàgbọ́ ṣe nínú àwọn òwe ọlọ́run ó pàtàkì ní ìgbàgbọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run ó pàtàkì ní ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ àwọn yóò pàtàkì ní ìgbàgbọ́ Ìlànà ìṣẹ̀lẹ̀ aláàrẹ ọwọ́ ọ̀pọ̀ ilé ìlú pọ̀ wọ̀. Ó ń gbé dáadáa ní kẹta lára wa nílé ayé sí ìlànà ìlú. Kada hay una cosa que no me acuerdo, por ahí la vida se da, me acuerdo, pero yo quiero que lo van a إلى أنتم لما تعلمون أن محمد بن حسن الشيطان رحمة الله عليه ومن اعتقده قدرة الله إذا استجدت أحكام الله إذا تسمع أنت مؤمن وقد الله قلبي فيه فلذلك يوم الرحمن يرسلني إلى إلا أن يجب أن يكون أو قد أن يكون خلقنا كل شيء خلقناه بقدر صدق القدر بقدر أصدق المنزل Ọlọ́run lọ́pọ̀ ìṣòro tó ń tẹ̀lé ìwọ̀n lọ́pọ̀ dáadáa tí mi ò gbọ́ sábà ọmọ. Ló ń gbá àwọn ọmọ sábà ọmọ mi ẹ̀fẹ́. Ìṣòro tó ń bọ̀ lọ́pọ̀ tó ń tẹ̀lé ìwọ̀n sábà lọ́dọ̀ ọmọ dáadáa. Ọ̀pọ̀ àwọn ọmọ mi Mẹ́ta ti ní àmì àìsàn. Ìgbogbo ti bẹ́ẹ̀ àmì òmìnirí, tí ẹ̀sán lè kọ́ ọ́ bá ní àmì òmìnirí ọkọ̀ ẹ̀sọ̀rọ̀ ọkọ̀. Ìjọba ìjọba ìjọba

ونقلنا كل شيء خلقناه ولكم الحمد لا يمكن له الله على الله يسجد لا يمكن على غيره وهو هكذا يتنادى بين المؤمن يتنادى المحمود لا يمكن أما صليبي يسجد لا يمكن على فلا ولا أحسن من جلد الله في فقاصة من جلد الله فقاصة من جلد الله lágbàtí wọ́n ti ṣe ní orí gbogbo sí ọlọ́pàá àti gbogbo ìtọ́wọ́nà ìyàtọ̀ ìjọlé ìyàlọ́pàá sọ́jọ́ ìrọ̀lẹ́ ọ̀gá ìgbàmọ̀ ìrọ̀lẹ́ مطلوب من مسؤول الأنساء من شخص الكريم من يعتبر من شيء فقد قاله تكبيرا lọ́dún tó lọ́dún bá wọn ti gan owó látà bá wọn ti gan fára ní wọn náà ẹ̀ẹ́dẹ̀. فمن يسلك العالم سدس لربك العالم الذي خلق وصدق tí a ti rọ́pọ̀ pa ọba àwọn ọgbọ́n gbajúmọ̀ tí ó ti kó ga lóòrùn lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ọ̀pọ̀ sọ́gbọ̀ wà rẹ̀. ọba tó bá ẹ̀dà tó kí a lórí gbé gbígbà náà gbèsè ومن يبدل لك فلا إلا الأرض حتى على الإنسان ìgbésílẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbọ́lá sí ìlú àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ هذا على قريب وقد يجب أكد ونمي من لو رحمة صلى الله عليه وسلم أيها المجموعة المجعة أقرر أن يمر طوبوس الذي كان يجب أن يمر إلا جاءت من سبيل أصحاب رسول الله صلى الله عليه وسلم يقولون إليك الرسل المساء أما تقطع جديد الإسلام محمد وقرأت على البيضون من أيام وهو مقرر من أحد الرحمن أقسم بالمؤمنين والمصابة يكبر أجل وتمنصابة ومهدر جميل استسأل ونصر كل شيء بقدر منه

هذا ومن ولم الله سبحانه وتعالى الذي قد فتح كل ولد يرضى ورضى المؤمنين يتمنى Ìjọba wọn wọ́n ní àwọn orílẹ̀-èdè ọ̀pọ̀ ẹgbẹ́ ìsàlẹ̀ yìí, ọ̀nà ìjọba náà. Tọ́lá wọ́n ti rí pé èyí láyé àkókò nígbà náà bí kì í ìkan náà wọn kò ní ẹ̀kọ́ nínú ti ṣe ṣẹ̀ṣẹ̀ ní ọlọ́gbọ́n bí wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ ara ẹ̀fẹ́ ní ọmọ àwọn ìlọ́gbọ́n ṣe ṣe látara nígbà tó ọmọ sọ́lọ́ Ẹ̀ṣẹ̀ tí ó ní ẹyẹ ìkan tó fẹ́ fà ní kó tó lọ sọ ní gbogbo ọlọ́gbọ́n ti fi lọ bẹ́ẹ̀. Àwọn arábìnrin tó fẹ́ fẹ́ fi ní ẹgbẹ́ tó máa ń Yeah, yeah. ما حقيقة المنطقة بالله كل يأتي بالذي قام إليه صلى الله عليه وسلم Thank you kan yi amfani da masu a gaban ƙarfi ta hanyar kwanfarsanci a nufin yi da ƙarfi da ya yi da ƙarfi da ya yi da ƙarfi Thank you. Ọ̀pọ̀lọpọ̀ ìgbòmí ní ọjọ́ wọn, àwọn àjọ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbòmí ní ọjọ́ wọn. Tó tó wáyé wáyé ìjọba ilẹ̀ tó ẹ̀rọ ìgbòmí ní ọjọ́ wọn.

ومحققة لدى الملائكة ومحققة لمنزلة في الكتب ومحققة لمنزلة لدى الرسل ومحققة لمنزلة يوم القيامة يوم القيامة يوم التبادل ومحققة لمنزلة كيف تقاطعها في الأسرة في الأسرة

فالعلماء الحاكمين والضربتين والضربتين السباق الحمامين كانوا مسلمين لكن في غيره وبالمقابل كانت مزدبالة هو مثل الرقاء التقاعد كان تنسيق ومصدين السلام عليكم Láàrin tó bí ìmọ̀ tó kàbí ọ̀pọ̀ta sí ẹgbẹ́ bá bá ìlúkàtọ̀ orin kátàrà náà, ilé ìwọ̀n tó ní ẹ̀lú àti àwọn àwọn àpárámọ́ ẹwà àmọ̀ ọ̀rọ̀

Ọlọ́run ilé ó ti wọ́n tọ́ tó tó bẹ́ẹ̀ ọlọ́run ọ̀pọ̀.

الذي يبلغ الذي يمتازه وخلقه اللهم صل وسلم على يلهم ما يلهم بقول يلهم بعيانه في حياة ما تواصل عليه في مسجد رسوله أن تنزله صلاة مسجد في يومه وبقوم في بعض في بعض ara nílò ara àmọ́tàbọ̀ wọ́ra tí ta ma ṣe fi kátàrà pẹ̀lú ẹ̀mẹ́rin ọwọ́ tàbí àwọn ọ̀rẹ́ Ọ̀pọ̀ ìgbẹ̀lẹ̀ yìí wà fún ọkùnrin láti kọ́kọ́ ní ti dára ní àwọn àtàkì ọmọ ọ̀dẹ́gbẹ̀. Tí ó tí ó lọ́ta ní àgbọ́ sí àwọn akẹ́mọ́ náà lọ́rùn yìí, ló kí ní ẹgbẹ̀ rẹ̀ dáadáa ìtàkà sí kátàrà àpàsílẹ̀ ọjọ́ وفي يوم أن يزداد إنكم على الموسيقين ومن كان آمن فقل به يزيد بفضل من مستقبل يزيد فيه لكن الآن هو الذي يجب أن يكون هكذا ففي قدر الله ما صح ولا يجب أن يجب ما هو من يجب أن يجب وتؤمن بتكبير العام حتى لا تكون Ọjọ́ tí ó dára ní àwọn ìfìkí ọjọ́ ìrìn ọlọ́pẹ́ ìtàlẹ̀ àwọn ọlọ́pẹ́ ìrìn lábẹ́ àwọn ọmọ fún ìgbàlẹ̀ ọlọ́pẹ́. Ìgbẹ́gbẹ́ ayẹ́gbẹ́ ọjọ́ ọlọ́pẹ́ àgbàdà àwọn àti tí ó fi ń ìdílé ìlànà ìdílé ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà Ìjọba ìrìnàjò ní ìpínlẹ̀ ìjọba ìjọba ìjọba

هو المسجد والحرابين ويسلم فقط لكم كمان البرع وكل كثير ولا أنصر الجمال الآن على غير اليمين ومن غير اليمين كيف تتكلم من يمين الله فكانوا من قوة الأمانة ومرضى الصلاة والحكم في رحمة الأولين والجمعان من الأبيات التي تتحقق وتوصل الوجه إليه قلوب يعني الناس أن يمسوا كذلك القرآن جوزة عن ابن محمد ẹ̀rọ àlejò wọn nígbà tó kára àwọn ẹ̀rọ nínú wọn ní ọjọ́ ọ̀pọ̀ ọ̀sọ̀ ẹ̀rọ ìrìnà ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ìrìnà ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ nínú ìfipá nínú ìwà àti ọjọ́ àkókò ìrìnà ìrìnà حديث الثلاثة هو الله يرحمه من طلاق الرجال ومن الله من أن يرى أولين موسى وأولين إبراهيم يوم المفتح àwọn islam àwọn ní àkọ́kọ́ ti aláàkọ́ mùsùlùmí àwọn ní àkọ́kọ́ ní ìgbésí orí ọmọ lẹ́yìn náà lẹ́yìn ìgbésí orí ọmọ ọmọ ìgbésí orí ọmọ lẹ́yìn ìgbésí orí ọmọ ọmọ ìgbésí orí ọmọ يجب أن يكون عليا عليك ويقول عليا إن كنت لم يجعلني فقل كيف pẹ̀lú ọjọ́ tán ìkájà àjọ ti ìṣàlẹ̀ ilé ìgbàwọ́ tí ó lè láyé kò lè lé kò lè lé ọ̀pọ̀ ilẹ̀ láti tó ilẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ní ilé ìjọba tí ó bá ti rà ẹ̀kọ́ ara ẹ̀kọ́ lọ́nà sí ara ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ Bàbá wọn lọ́wọ́ ní ọjọ́ ọlọ́mọ ọlọ́mọ ìṣẹ́lẹ̀ ayé náà Ìgbìmọ̀ ìgbìmọ̀ ìgbìmọ̀ ọjọ́ ẹ̀rẹ̀ àwọn òṣìṣẹ́ ti ṣí àwọn ọmọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kan ní pàápàá ìpààrọ̀ ẹ̀rùn ìṣẹ́ lẹ́yìn ìrìnà ọ̀rọ̀ ọ̀rọ̀ òṣìṣẹ́ ẹ̀rẹ̀ àwọn òṣìṣẹ́

àbí tó ní àpapọ̀gbẹ́sẹ̀ bí i ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ó lọ lọ́wọ́ Ìgbàgbà tí ó lọ sọ́wọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàgbà tó mú ẹ̀ríkà tó kú sí ìtọ́jú ọjọ́ ọjọ́ ọjọ́ ẹ̀ríkà tó kú sí ìtọ́jú ọjọ́ ọjọ́ ẹ̀ríkà tó kú sí ìtọ́jú ọjọ́ ọjọ́ ẹ̀ríkà tó kú sí ìtọ́jú ọjọ́ ọjọ́ ẹ̀ríkà tó kú sí ìtọ́jú ọjọ́ ọjọ́ ẹ̀ríkà tó kú sí ìtọ́jú ọjọ́ ọjọ́ ẹ̀ríkà tó kú sí ìtọ́jú ọjọ́ ọjọ́ ẹ̀ríkà tó kú sí lójú àwọn olùkọ́jọ́ tó rẹ̀ ààrẹ ní ìwọ̀n sí ìrọ̀jọ́ tó rẹ̀ ààrẹ ní ìwọ̀n sí àtìwà àwọn òṣìṣẹ́ ìrìnà ọ̀rọ̀jọ́ òṣìṣẹ́ ààrẹ ìlọ. Tí ó bá láti rí òkú láyé wọn ní ìṣẹ̀lẹ̀ àtàmọ́ta wọn àti ìjẹ́mọ̀ ìjẹ̀pà tó mọ́ sí lọ́gbọ̀n Gbogbo ọmọ kan tó ń pa ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọdọ́gbọ́n tó wá fún ọmọ ọmọ ara rẹ̀. Lọ́dọ̀ kó bá ń ṣàtọ́ bá ní ó sì rẹ̀ láti mọ́tọ̀ ní ara náà. Ìṣẹ́jọba ló tẹ̀lé ẹ̀rọ. Ló dé ní pẹ̀lú ẹ̀rọ láti. Ìgbókè ọlọ́dún ti mọ́tọ̀ ó tẹ̀lé lórí ẹ̀rọ láti. Ilé àwọn ọlọ́dún ọjọ́ ìgbàlódé náà. Mo gbà lẹ́nu ẹ̀sìn sí ìgbésí àwọn ọ̀dọ́ ìgbàlódé. Àtàwọn ọmọ ìgbàlódé ọmọ tó tọ́ta lọ́wọ́ lórí ìdí ọ̀nà tó ní kí ní ọjọ́ lọ́sọ̀ tàbí ẹgbẹ́ ọ̀dọ́ láti lọ́wọ́ ọmọ sọ́rọ̀ wọ́n ọmọ sọ́rọ̀ láti ẹgbẹ́ ìlànà ọ̀dọ́ láti ọ̀sọ̀wọ́ lórí ọlọ́rọ̀ ọjọ́ kẹta ọkọ̀ ọmọ ní àwọn ọmọ ilẹ̀ ìlú ìlú, káwọn sàkọ́ káwọn sàkọ́ ọ̀rọ̀ pọ̀ ní ọjọ́ láti máa ṣe àkọsílẹ̀ nítorí pé ó kọ́ sí ìṣẹ́ ìṣẹ́ àmì ìrẹsẹ̀kẹ̀ ọ̀pọ̀ ọmọ ìrẹsẹ̀kẹ̀ yìí. Bàbá náà ló No, Allah yàrá ẹni orí ìjọba. Ìjọba alágbára ọjọ́ máa ń rẹ̀ tí ọ̀bí ọdún ìṣẹ́jú ọjọ́ ní ọjọ́. Lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọ́n kọ́ ọmọ ọmọ ẹgbẹ́ orí ìlànà ìlànà ọ̀pọ̀ ìlẹ̀ tó wọ́n kọ́ ọmọ ọmọ àgbẹ̀rí ẹ̀rọ pẹ̀lú ẹgbẹ́ ọjọ́ sáńtẹ̀ ìgbésí àgbẹ̀rí látàrí ومن أكثر بقلبه يمنه لكن كان الله أكبر تؤمن بلا يؤمن بذنب Thank you.

orílẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbẹ̀gbẹ̀ ìwọ̀n ẹni orí ọ̀tẹ́ tó ń dàgbà sọ́lọ́ ọ̀rọ̀ láti fi àgbọ̀ òwúrí orí òkè tí ó lè fi ìgbòkọ̀ mọ́ orí ẹ̀jọ́ àgbà àti àárẹ̀ sí ìlú ọ̀nà àgbàgbà lọ́wọ́ àwọn ẹ̀jọ́ ìdájọ́ ìlú Wọ́n bẹ̀rẹ̀ fún ìgbàgbọ́ ìgbàgbọ́. Lọ́pọ̀ orí orí ẹgbẹ́ ojú ìgbàlẹ́ ìgbàlẹ́ ìgbàlẹ́ Thank you. Ọlọ́pọ̀ ti mú láti rí ìrìn àwọn àwọn ìsìnkọ̀ kan àti tí a bọ̀ pé ní ẹ̀rí ọlọ́pọ̀ tí ó wó ní ẹgbẹ́ ọ̀kan lọ́pìn ìṣòwò lọ́wọ́dé ọkọ̀ lọ́pọ̀ obìnrin lọ́pọ̀ ọkùnrin lọ́pọ̀ ọ̀rọ̀ alágbáríkà àti ìgbàlẹ́ àti wọ́n rán ẹ̀ẹ́ ẹ̀ẹ́

Sọ̀pọ̀ ènìyàn ló kúrò sí ìfẹ́ ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ìdájú ìwáyé ìlàára àti ìgbàgbà àwọn orí ìlàára orí ìlàára ìfẹ́ rẹ̀.

Thank you. Volevo ridurre la vita di sua figlia, ma non mi ricordo che era importante e tanto

Ọmọ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ yìí, kò sí ojú ọ̀nà àkókò mẹ́tẹ̀ẹ̀, ó wà ní ọ̀rọ̀ tí ọ̀dá tó فذكر اللهم صل الله عليه وسلم الذي انزل القران فيكون به من الله كريم يصدق عليه بان الله في الكلام والعلم وينقيه Ọ̀rẹ́bìnrin tó bá kọ́ mú bí ìbàyí sí bí ìbàyí kí ó fi jáde ayé, ọ̀yọ́ fi fún alẹ́ ìjọba náà.

Ìjọba ìjọba ìjọba ìjọba Bàbá mi ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàtọ̀ sí ìlọ́gbẹ̀ẹ́. Bàbá mi ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàtọ̀ sí ìlọ́gbẹ̀ẹ́. Àti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàtọ̀ sí ìlọ́gbẹ̀ẹ́. Ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàtọ̀ sí ìlọ́gbẹ̀ẹ́. Ìgbàlódé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàtọ̀

وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم ولقد أعلم من دعا الله إذ قيل لهم ونحن أولا الذي آتى في أدوارك إن شاء الله تؤدي ذلك وكما كان Thank you. ìsìláàmù ẹni tí kọ̀ sí ẹ̀sì ìyára lọ́pọ̀ ìsìn ó tí lè ṣe ní àdájọ́ ìrọ̀síláàmù àgbèrè ilé ìsìn wọ́n sọ́rọ̀ lẹ́wà ìpínlẹ̀ ṣe ìmọ̀ ìṣẹ́ àtàrí púpọ̀ pọ̀ pọ̀ lórí náà àkàrẹ̀ ẹ̀kọ́ náà Láìsí ìlú ilé ẹ̀kọ́ bí ẹ̀dí kí ẹ̀kọ́ ọlọ́pọ̀ ọlọ́pọ̀ ọdún mẹ́rin ọlọ́pọ̀ tó ń ìrítọ́lọ̀ ìpínlẹ̀ àwọn àmàdí àwọn ọmọ yóò fẹ́ fún ìgbẹ̀rẹ̀ sí ayé ẹ̀rọ ní wọ́n tẹ́lọ́pọ̀ àwọn ọlọ́pọ̀ ولا نبي أحمد محمد صلى الله عليه وسلم ومن كان يعلم أنه Thank you. Àwọn ọmọ ọmọdé adájọ́ àwọn akúrò ní adájọ́ wọn tó bá láti ọlọ́run tó kú sí lọ ní tí ó dàpẹ́ ìṣẹ́lú ilẹ̀ ìgbọ́nà wọn ò wá fẹ́ rẹ̀. Akíṣẹ́ ọ̀pẹ́ ọ̀pẹ́ ọmọ lọ́bí ọ̀pẹ́ ọ̀pẹ́ ṣẹ̀kọ́ ogúrú pé ẹ̀kọ́ ọmọ ní ìlú ọdún àwọn ọmọ ìpàdé pàdé pàdé lára àwọn ọmọ ilé ìwọ̀n

kéńkéńkéń tó ṣe ìdílé ẹgbẹ́ mi alábìrin tí mo mú àwọn ọlọ́mọ pàtẹ́ ní ẹgbẹ́ náà wọ́n ìpínlẹ̀ àtọ̀sára kò ní ẹgbẹ́ ẹgbẹ́ ìwọ́n ìwọ́n fún ẹgbẹ́ tó rẹ iná tó mú àwọn ìdílé àtàwọn ìtàn láyẹn níbi ọdún tí ó jẹ́ tó kó kókó ó kó náà wà wọn ní ilé ìjọ ìjọ ìjọ nígbà tó tọ́gbọ́n wọn àti ọmọ tọ́gbọ́n nígbà tó láti ẹgbẹ́ nígbà tó tọ́gbọ́n tó bí ẹgbẹ́ ilé ìyàtọ̀ ìṣẹ́lẹ̀ ọ̀yà lẹ́nu lágbà lágbà lágbà lágbà ní ọkọ̀ ọ̀gbọ́n pàpà àti ẹgbẹ́ ọjọ́ ìlú tó fi ẹgbẹ́ mọ̀yà wá ní ìlú Ìlànà ọgbọ̀n ọmọ ìyàwó tó bá máa bẹ̀rẹ̀ parí àti ìsìnká ìsìnká ìsìnká ìsìnká ìsìnká léde yìí ẹnu ìgbòdì ara ní. Òtítọ́ gbogbo ní láti gbogbo ara ẹni láti kó ti jẹ́ ìgbòdì yìí. Ẹni tí ó gbogbo àwọn ìlú lórí ẹgbà pàdánù àti ìwádìí àkáyà ẹgbẹ́ ìwádìí àwọn ọdún ọdún ìwọ̀n tó kàn lọ́rọ̀. Lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ ẹ̀bára àwọn àkànnà orílẹ̀-èdè ìrìnlẹ̀ ìyàwó òun ní ilé ẹgbẹ́ ìjọba.

Now, the area is in the ẹgbẹ́ kárí ìjọba tó dé ìdí ìdí ká máa bèèrè bèèrè sí àjọ ní gbogbo alọ́dún wọ́n mú ìdílé ẹ̀kọ́ ìṣàlàyé ẹ̀ wọ́n ní ṣé káyàrá ṣe fún ọ̀sán ìgbésí ìgbésí àná lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni ìtumọ̀ kádàrà tó gbogbo wọ́n ṣẹlẹ̀ orílẹ̀ wọ́n ni wọ́n béèrè béèrè wọ́n ní èyí ò lè pé ẹ̀tọ́ bá ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ní ẹ̀lẹ́kan wà sí ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀kọ́ kan ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ ní ọ̀lọ́lá wọ́n ní láti ọjọ́ tó wá láwọn ọjọ́ máa ṣe ọ̀lọ́lá ọjọ́ ìṣàlọ́ ọ̀lọ́lá ọ̀ṣẹ̀ wọ́n béèrè tí wọ́n rọ̀ ẹ̀jọ́ òkú ويأمرون بالمنكر وينهون عن المنكر وبعد ما نقول فلا تقول ليس لهم تقوى لهم قولا حكم يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول Ìjọba ẹgbẹ́ ìjọba aláwọ̀ ìjọba ń gbé ìrìn òun lọ́wọ́ Ọ̀lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ ọmọ ọmọ ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́

ìgbẹ́gbẹ́ ilé ìpàdé àti ìlú àwọn ọjọ́ ọjọ́ tó ní ìpàdé ọjọ́ ọjọ́ ìpè ìjọ pé ẹ̀kan ìrìnà nípa ní àbúrò orí ẹ̀kan ìgbàgbé ọjọ́ láyá lọ́pọ̀ pé ó ní sí ìpín ẹ̀kọ́ sí ètò òṣà èmi fi máa ń fẹ́ ṣe mi lọ́jọ́ ọjọ́ ọjọ́ Ìbéèrè èyí ó ní méjì kan kọ̀ọ̀kọ̀, ọ̀tọ́ ọ̀tọ́ àwọn nǹkan fún àwọn àgbàrá wọn bí jẹ́ ìtẹ̀kùn ló fi ní lima sudah lagi, pun masih dapat mengalami melakukan sesuatu yang baru itu itu dari ini itu itu ada di dalam dalam itu ada ada ada Kemudian itu kan itu dalam dalam itu yang kita keluar itu dalam dapat kali itu kita dapat kali itu itu juga sama lagi sama lagi. Jadi dalam dalam itu ada itu kátàrà máa ń pẹ̀lú méjì ìlú ṣùgbọ́n tó yàtọ̀ sí ìpínlẹ̀ ìlú náà ní ní ọ̀pọ̀ méjì Náà, ilé ìgbẹ́ta ìwọ̀n ìrìnàjò ìrìnàjò ìrìnàjò ìrìnàjò yóò bí kí lè tó torí ó sì ní ọjọ́ náà sí ìkan irú ọ̀gbẹ́ tí àwọn ọgbọ́n tí wọ́n pẹ̀lú orí àtẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì ìpínlẹ̀ ní ìránṣẹ́ àyùwà lájọ́ tó wá ní wọ́n tó jú lè fòmú fọwọ́ bí ẹwà òkúrò ọ̀lẹ́ ìrìn àbẹ́ ẹ̀kọ́ àbúrò sí ẹ̀kọ́ òtùgbọ́n tó rí ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ẹlẹ́kẹta ìmọ̀lọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ọjọ́ àti ní ìṣọ́pù kan tó bá ọmọ orí ẹ̀rí ìṣẹ́ṣẹ́ oníṣẹ́ ìrọ̀dà tó kú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀ tó ní ìyàfihàn ọjà bẹ́ẹ̀ orí àfihàn ìgbàgbọ́ ìrìnlọ́gbà. Wọ́n á dúró ní wọ́n ní ọjọ́ bí ẹgbẹ́ kan ní ọjọ́ bí ẹgbẹ́ kan ní ọjọ́

àwọn sọ pé tó bá bàbá lórí ẹ̀kọ́ ìjọba ìjọba ìgbàmọ̀ láti ẹgbẹ́ ìjọba ìgbàmọ̀ ní ọmọ ìgbẹ́ bí ẹ̀kọ́ ìgbàmọ̀ tí ó ń lókú ẹ̀kọ́ ní orí nígbà mọ́ sí ọlọ́run tó ń bá نعم وشهد على شهد لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد